wọ́n lómìnir kan lẹ́yìn náà ni ó máa lu kákájì ká mọ̀ ìyáálé rẹ̀ ni ọlọ́run mọ́tajà bú fún wa nítorí pé gbé fajínítì rẹ̀ dọ́dọ̀ ọkọ wọ́n bá ti à ń sọ̀rọ̀ ah ọlọ́run mi lé ń tóró ti dalérú dalérú bú tóró ti gbọ́ ń pa ìyáálé sùúrù wa yìí ni ohun tó ṣe yẹn lódodo wọ́n bá wọn lé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó sì dákun ó bóbìn lé akọ́bí ọmọ rẹ̀ lóbìnrin tí wọ́n bá tí wọ́n fẹ́ lọ lé ọkọ wọn bá bá ń lé ìyá tó wọn ń bú tiẹ̀ tó ń bú un pé wọ́n bẹ́ mi ń lé à àwọn ọkùnrin náà fẹ́kúfẹ́ náà ni wọ́n tẹ́lẹ̀ ọkùnrin ọkùnrin bá lè fẹ́ ọkọ yóò fẹ́ fẹ́kúfẹ́ ìyáálé rẹ̀ ní bá wí ni o èwo ni fẹ́kúfẹ́ bí wọn bá bóbìn lé ìfẹ́kúfẹ́ kọ́ táwọn èèyàn ti fi nawọ́ fi nawọ́ fi nawọ́ ìjọba tí ìyálé bá ti rí pò ti bọ́rọ̀ dáyé yẹn yọ ọ̀yà lé ìdí nìyẹn tánàbí ṣe ni tó bá rí ọmọ ìyá rẹ̀ tó bá sa ìdá kan tó bá fi ṣe ẹ̀yẹ ò ní kú tírú yóò fi ṣẹlẹ̀ sí wọn náà tó bá gbọ́n jasarun lọ yóò ṣẹlẹ̀ sí ọ èsì wá ní lára ọmọ lọ́wọ́ gbèsè lára ọmọ tí a dẹ̀ lérí nígbà tí èso ọmọ àlè o wọ́n fún àrò lọ́la ìyá ń fa tí wọ́n fún àrò lọ́la pé ọjà lọ́ra ọjà lọ́ra nígbà ọdún báyìí àti ẹnu ti yọ gbogbo ẹ̀kún mẹ́. sunkúnsunkún kí ló dé kí kí abẹ́lẹ́rí ibu náà èmi ní kíni tíṣà tẹ pé lábúrò yín tẹni mọ́ lọ sí lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ òun ló yanjú gbogbo ẹ̀ ìyálé ọmọ ti àkọ́kọ́ wọ́n sì lọlé ọkọ wọn bá ń lé ọmọ rẹ̀ kejì wọ́n bá ń lé ìyálé náà bá gbọ́ rẹ̀ pé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ah ọlọ́run ẹ̀ wọ́n àti ta nínú kòkò dúdú kẹ́kọ̀ọ́ funfun tí jáde yóò bá sì lóró àkọ́kọ́ dá kò kúkú dàbí àdágbẹ̀yìn ó ní ìyá náà ló ní àbúrò nǹkan bẹ àwọn sáyẹ́ǹsì tó ọmọ yìí àbúrò nǹkan bẹ tọmọwé dáadáa ọmọ lọkọ lọ́dọ̀ rẹ̀ àṣàbúrò ìyá ti yanjú ọmọ. abdullahi ibn abbas tí wọ́n kọ́kọ́ lo ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ tafsiri aya yìí òun ní ọlọ́run ọba wa ó ṣe àwọn obìnrin mẹ́rìnlá léèwọ̀ fún wa látara bíbí ó ṣe àwọn mẹ́rìnlá mi léèwọ̀ fún wa látara àjánà abóhuntọ́sọ́kọ́ yẹn bí wọ́n ṣe pín ọ̀rọ̀ yẹn nìyẹn nínú àwọn tí ọlọ́run bá ṣe léèwọ̀ fún wa látara ìjánà ara wọn níyàwó ọmọ wa ah sorry kí ni mo pè látara bíbí torí pé àti bí ọkọ rẹ̀ ó ti sọ ìyàwó rẹ̀ di èèwọ̀ fún wa bàbá yìí wá ai ọ̀rọ̀ yìí túmọ̀ sí pé wa hurimat alaykum wọ́n ṣe léwà léwà lórí zawjatu abnaikum alladhina walattum min aslabikum ìyàwó àwọn ọmọ tó ẹ́pà láfi fún ara wa bí wọ́n ṣe àwọn ìyàwó wọn léwọ̀ fún wa wọ́n ní ọ̀rọ̀ yìí rí báyìí anilẹ̀ àdìyà ilẹ̀dínà kánú yàtànàbàwọnahùn fìlìjà èlìyà nítorí ọlọ́run fẹ́ ṣe ọ̀nà àbáyọ fún pípè tí àwọn lárúbáwá máa ń pe ọmọ mọ́ra wọn tí wọn ò bí nígbà ayé jáìlì gẹ́gẹ́ bí ìtàn zaidu èyí tà ní joshua láti mọ́ padà síbi ìtàn rẹ̀ tọ́rọ̀ bá ti débẹ̀ ẹ pé Zaidu yìí ọmọ olówó ni ìlú ọ̀tọ̀ ni òun àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń gbé bí ọmọ Ìbàdàn tí ń gbé Ṣakí wọ́n wá ní ṣíṣe kan nílé bàbá rẹ̀ wá sọ pé kí ìyàwó òun kó lọlé níbi ṣíṣe tí wọ́n fẹ́ ṣe kó mú ọmọ rẹ̀ Zaidu lọ́wọ́ lọ ayégbà iná ọmọ mú ìyàn lẹ́rú tóbìnrin bá dárìn tí ọ̀lẹ́ni tó bá kọ́wọ́ ní tí ọmọ protect rẹ̀ bí ẹran tó sọnù ní tí kálukú ọkàn báyìí ni wọ́n mú ìyá Zaidu àti Zaidu wọ́n dẹ̀ pín wọn yà wọ́n mú ìyá lọ lú ọ̀tọ̀ wọ́n mú Zaidu lọ ọ̀tọ̀ wọ́n lọ tà wọ́n lẹ́rú àfojúrí ń bẹ́ ń gbà yàn fà wàláì ilẹ̀ orí ilẹ̀ tún díẹ̀ báyìí àwọn ètò torí tá a bá lọ jí àwọn tó wà ń sáré pé wọ́n ń jiyàn gbé láyé o àwọn ò lè gbọ́ ohun tí ń jẹ́ kidnapper báwo wọ́n á gbé èèyàn báwo lódodo tí wọ́n bá gbé èèyàn gbà ní wọ́n yà fi ṣoògùn owó ni torí gbọ́mọgbọ́mọ àbí ṣùgbọ́n pé wọ́n ń gbé èèyàn wọ́n á pè é lọ mọ́ owó àwọn pè à ń jọ̀wọ́ láyé àwọn aburú débẹ̀ àwọn aburú ti tún lórí ilẹ̀ tí wọ́n sẹ̀ já rọ́bà lára ẹ̀ tí àrọ́bà aburú òun ni kidnapping ẹni ọkàn lọ́mọ o ọmọ ìyá wa kan máa ń kọ́ sí péjì ẹ̀ tí ó bá ṣe lecture láwọn ọ̀rọ̀ tí ọmọ kọ táwọn ọ̀rọ̀ yẹn ọmọ kọjá lọ always ní Facebook lánàá máa kà kan tó ní ó nínú tó yára sọ ìdílé lẹni tí ọmọ tọrọ òní kidnapping wà tí wọ́n bá jí ẹnìkan gbé ńlẹ̀ yín ẹ tọrọ owó dọ́wọ́ ta yín torí iye tí wọ́n bá bù fún yín tí ó sí wọ́n tún á gbọ́rọ̀ yẹn wá popular bíi sanni ẹlẹ́ta wọ́n á gbọ́rọ̀ yẹn lóríṣiríṣi sórí social media ẹ dákun iye báwọn náà wà wàá fẹ́ rí iye báyẹn dákun ràn wá lọ́wọ́ o ẹ kọ́kọ́ gbàgbé pé ẹ̀rọ oúnjẹ jẹ náà ọlọ́run abíọ́ dákun gbogbo àwọn ẹni ibi tí ń bẹ lẹ́yìn à ń jiyàn gbé dákun ọlọ́run bá ní tó àṣírí wọn kọ́ ọ̀dẹ̀ bá ní mú ọ wá sí ìdájọ́ wájú òfin láti lè jó stop lórí ilẹ̀ kódà o wọ́n jí obìnrin kan gbé wọ́n padà rọ́jú gba twenty two million lọ́wọ́ àwọn family rẹ̀ ọwọ́ kú lẹ́yìn oṣù kan àbọ̀ tí wọ́n filẹ̀ kí lè rí agbowó kà ó rìpọ́ọ̀tù rìpọ́ọ̀tù ó ju kéèyàn lọ mọ́kà ó lè tó burú jù ní pé jojúmọ́ ni wọ́n ń bá wọn sùn àtò oríṣiríṣi ó ti wá kó àmúdi tí ó lè lámbẹ̀ tí èkú lẹ́yìn twenty two million tó wá fi ilẹ̀ tán tó yẹ ara súlẹ̀ jámẹ̀ tó wá fi ilẹ̀ tán hospital lọ́láǹdì sí i one half week eh, month tó lò tó padà kú hospital ní ti ń lò wọ́n ṣe ń tọ́jú ẹ̀ fún gbá ni wọ́n ń tọ́jú rẹ̀ fáwọ̀ after twenty two million báwo nínú yẹn ṣe máa dùn sílẹ̀ òun ló ti á di tọrọ ń fọ́kálẹ̀ yìí abẹ́lú akọ́mọ́fisọ́ ẹ̀ sọ wa. àdáwò ń pààrọ̀ ara wọn ni àdáwò ti gbà ẹni pé tí wọ́n bá ti mú ìyàwó rẹ̀ lẹ́rú ó ti di ìyàwó ìyàwó wọ́n mọ̀ lò ń lò omi òjò ni níjọ bá tán rí gbà ọmọ kí ọ̀dá kí wọn náà mọ béèrè pé báwo ni ṣé wọn sá pé kí lẹ̀ ń wí rí èmi ò gbọ́ ń wí o ìwọ náà dákẹ́ gbà fọ́lọ́hùn ọlọ́run abẹ́ ọ̀dàkùn mọ́ fàbúrú ṣe wá àtàwọn ará ilé wa. tọ̀ wọ́n ní bàbá yìí ní ọlọ́run ọba ó mú ètò yìí wá nítorí àti ṣe ọ̀nà àbáyọ fún àwọn tí wọ́n ń fi ẹnu pé ọmọ mọ́ra wọn ẹ̀rù pé ohun tó ṣẹlẹ̀ ṣiṣẹ́ ìdùn nìyẹn ìgbà tí wọ́n lọ ta wọ́n tà sí Maka wọ́n tà fún Khadija síwájú kó tó fẹ́ra wọn àtànábì ìyàwó Khadija ìgbà tí ìyàwó Khadija develop interest lórí pé òun fẹ́ fà nábì gbogbo ìtàgbésẹ̀ ayé ànábì ló kún fún ẹ̀kọ́ èmi ọmọ bí wọ́n ṣe tún àgbọ́yé wa sí tí ó fi bá kìtàbà àti súnà mu òye mi o sábọ́dọ̀ rí ọmọ ọ̀dọ́ kan tó jẹ́ twenty five years tó ṣẹ̀ bẹ̀rẹ̀ gbésí ayé kó pòun fẹ́ fẹ́ ya forty years ṣé family meeting ò ní ṣubú léra wọn báyìí kódà wọn wọlé ológun náà pé àyè sọ̀rọ̀ lásán àǹtí mi ẹ mọ́ wà bláyé ràn fábíyìn ti wíne yé sí ojú lásán o <laughs> ṣé wọn ní rí bẹ́ẹ̀ ah irọ́ ọ̀yá rẹ̀ pé irọ́ ọ̀yá mi báwo fifteen years péré lè jù mí lọ pé ah fifteen ẹ̀ tó ń gbọ́ ẹgbọ́n ti wí alẹ́ ọmọ yìí ti jèdì. bẹ̀tẹ̀ arábìnrin Khadija ló develop interest láti fa nàbì anábì sì jọmọ ọ̀dọ̀ lọ́ndà rẹ̀ ń gbà yẹn tànàbì ń bá mójútó àwọn ọjà rẹ̀. lẹ́yìn ọ̀rẹ́ ìtànàbì jẹ níhò ìdùnnú pé ah torí pé ohun tí mo wo gbogbo ẹni tó bá lárísìkí lọ ni kọ́ jẹ́ pé ohun tí ọmọ dùn mọ́ nínú ló fowó rẹ̀ sí yóò kọ́lé tóun náà bá ọbẹ̀ tó pe yes to my own taste àbí yóò fẹ́ fẹ́yàwó tó bá jọkùnrin ni o tó yẹ pé ohun tó fẹ́ fẹ́ lọ́fẹ́ bẹ́ẹ̀ ni tó bá jóbìnrin náà ń kọ́ kí ló fà táwọn ọ̀yẹ́ olóróró àwọn ọ̀yẹ́ rẹ̀ sì ń pààrọ̀ ọkọ̀ pẹ̀lú àbí téèyàn bá sáyé wa ń gbogbo olóyè wa ń lẹ̀ yìí dé àbí pé ó ní àwọn ọkọ̀ owó ìgbà tó já anabi ń tò lọ́wọ́ fi zaidu sẹ̀bùn fànàbì èèyàn Khadija kì í sànàbì lọ́ra zaidu láti lẹ̀ wá tó fi jẹ́rú fànàbì ó fi sẹ̀bùn fẹ́ fànàbì sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá dẹ̀ gba ọ̀rọ̀ ẹ̀jẹ̀ zaidu ọmọ pé látò nílò ẹni òní òní yẹn zaidu bá dẹrú fànàbì gbogbo ibi tí wọ́n bá lọ wọ́n jọ ń lọ ni ibnu arisa bàbá rẹ̀ ń bẹ́ mi ti ń dààmú kiri torí pé òun nìkan lọmọkùnrin tí bàbá rẹ̀ bí bàbá tọpatọpọ ó ibi tí wọ́n ta ìyàwó rẹ̀ sí ọlọ́ra ìyá wálé ìyá béèrè pé ọmọ mi ń kọ́ pé ńgbò délé oṣooṣù kí ó kí wọ́n ń béèrè pé ọmọ ẹ̀ ń kọ́ wọ́n ṣe agbúrò zaidu ní maka àwọn tó wá sí maka tó jára lu wọn pé àwọn ọmọ rẹ o bàbá wa dìde wá tọ́ba dẹ̀ gbọ́ pé wọ́n mọ ọmọ rẹ lẹ́rú lọ bìkan àfi tọ́ba lówó lọ́wọ́ lódodo tẹ́nìyẹn bá lóun ọ̀tá ọ̀lọ́pṣàn ló fi wá request lọ́dọ̀ ànábì pé òun fẹ́ kánábì ta zaidu fún un owó kan lọ́sàfìrà iye tí ọba fi le káwọn sanwó dẹ̀ kọ́ mọ bá àwọn lọ́ọ́ lọ́ àwọn torí òun ò bímọ ọkùnrin mímọ́ ànábì wa sọ pé náà mi níta súnmọ́ wọn fẹ́ ṣe dáadáa fún ìdílé wọn lọ́ọ́ bá ń pè wá ń sìn tọ́ba ló ń mọ̀ ẹ̀rín tọ́lọ́rọ̀ tẹ́ sọ yí ẹ̀yin lẹ́nu mo yọ̀ǹda rẹ̀ kọ́ mo bá yín lọ ṣùgbọ́n tó bá lóun ò ní bá yín lọ ìní fọ́ọ̀sì bàbá rẹ̀ ní ó ti ṣe kọjú ohun tá a béèrè ohun tá a béèrè ni pé kó yọ̀ǹda pé wọ́n ta kó sì kówó lè tówó ta kó lọ́wọ́ bá tó ká lọ owó sí wa ká rọ ọmọ wa ó tún á ní wọ́n yọ̀ǹda ò ní gba kọ́bọ̀ àbà àbà ẹnì kan ṣeré yìí rí wọ́n á lọ pe zaidu dé zaidu wá dé ọ̀dẹ̀ lọ dúró tà nábì ànábì wá bi léèrè pé àwọn ìyá ọmọ wọn rí ó ní mọ̀ mọ̀ wọn ta lélẹ́yìn oní elékejì ńkọ́ ọlẹ́gbọ̀n rẹ̀ nìyẹn ń lọ pa lẹ́rù mo mọ́ wọ́n láwọn wa mú ọ pé kọ́mọ báwọn lọ àwọn ọ wá ojú àrẹ́bí eré òjíṣẹ́ ọlọ́run àrẹ́bí nínú ó mo ṣe tán àti fi ọ́lẹ̀ kí n lọ bì kẹ́kẹ́ ìwà nìyẹn o òun kò bí o tọ́ bá lò ó ní ẹrú ni ẹ mọ̀ pé yorùbá ní baba ọ̀nà ti mọ fẹ̀mí tọrọ pé ah, kódà ó wọ́n tún wá dé towó towó lọ́wọ́ ó lóun ọ̀lọ́ níṣẹ́ báwo ni káyé mi ó rí tí wọ́n bá kó lọ́dọ̀ rẹ̀ bàbá rẹ̀ bá dìde ó dì mọ́ pé à ọfẹ́ mọ́ bẹ lẹ́rú ni irú ọ̀rọ̀ burúkú ò lọ ń sọ lẹ́nu yìí ìn lẹ́nu mi pààrọ̀ rẹ́nu ọkàn mi bàbá yẹn rẹ̀ kí mọ jayé ọlọ́ba ọmọ olówó lọ tó bá mẹ́ni yìí yóò tẹ́ ọ náà lọ́rùn kókó wa bí kọ́ máa gbọ́dọ̀ rẹ̀ gbogbo ohun tí wọ́n sọ onírọ́ òun ọ̀lọ́ láti bàbá yẹn wá sọ gbólóhùn pé ọmọ jẹ́rú lọ tí ń kú ọlọ́bá o tẹ́ni lóun yọ̀ǹda rẹ̀ èèyàn lájẹ́ kí ànábẹ̀ sọ pé wá jókòó lórí tẹ̀mí wá jókòó lẹ́sẹ̀ ànábẹ̀ ànábẹ̀ wá ni mo sọ́dọ̀ mọ́ mi lárúbáwá dẹ̀ gbà pé tó bá sọ pé ọ̀sọ̀ ẹnìkan dọmọ ó ti dọmọ náà nìyẹn gbogbo ráìtì tọmọ tó fi fún ara rẹ̀ bí lòun náà ni ìgbà tó sọ bẹ́ẹ̀ lẹ́mi bàbá yẹn tó wà lẹ́pẹ́ tó a tó yẹn bá sọ pé mo sọ ẹnìkan dọmọ kò sí ohun tẹ́fẹ́ ṣe sí mọ́ ìdí ni tí Zaid fi ń bẹ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam now wọ́n continue life wọn tó fi tọ́ ẹni obìnrin ànábì wa lọ fi títóbi rẹ̀ ó lọ fi tọrọ Zainab binti Jahsh ànábì lọ tọrọ rẹ̀ fún ọmọ olówó lànábì lọ tọrọ fún mo fẹ́ fẹ́ mọ́ yín wọ́n dẹ̀ yọ̀ǹda torí wọ́n lérò pé ànábì gẹ́gẹ́ ní ọ̀fẹ́ ó ní mo fẹ́ fẹ́ fún ọmọ mi ni ọmọ rẹ̀ wo ó bímọ tó dàgbà ó ní zaidu ni wọ́n mọ̀ pé wọ́n sọ ọ́ dọ́mọ ni kì í sọmọ ànábì ìyẹn ni inú àwọn òbí rẹ̀ ṣe dùn ah, ó kọjá ẹni tí ó tọrọ nǹkan tá a pa fún wọn wọn bá fi ṣe ìyá afẹ́rú bí wọn lọ́pṣàn náà fi fẹ́ra wọn ṣùgbọ́n obìnrin òun wò pé ta bá lẹ́ran oníwo ni ọkàn nípa kò yẹ kó jẹ́ gbé tí wọ́n bá tiẹ̀ wá tọrọ mi àti èmi ọmọ olówó èmi ọmọ èèyàn ńlá fún èèyàn kò yẹ kó jẹ́rú eléyìí ni ó jẹ́ wọn gbádùn ara wọn wọ́n fẹ́ ra wọn bẹ́ẹ̀ kò sí gbádùn ọlọ́run gbé òfin àlàyé tí bàbá yìí ń ṣe lọ ni o wọ́n ní ọlọ́run ọba wa ọ sọ pé àwọn ọmọ tẹ bá fi fún ara yín bí ẹ gbọ́dọ̀ fẹ́ ìyàwó wọn eléyìí tó túmọ̀ sí pé tọ́bájọ́mọ tẹ fi fún ara yín bí mo rò pé ohun tó lọ́fẹ̀ẹ́ ká gbọ́yé bẹ́ẹ̀ ni torí pẹ́yìn tẹ́ ẹ fẹnu sọ ẹnìkan dọ́mọ́ fẹnu sọ dọ́mọ́ ọmọ àfábẹ́bí ní bẹ kò sọmọ àfẹnubí nínú ṣẹ̀ríà wọ́n ní àyà yẹn ni ọlọ́run ọba sọ́nu sóràtọ̀ al àyà 37 ọlọ́run ní. فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم الله بالك ولاني فلما قضى زيد منها وطرا ìgbà tí zaidu ti parí bùkátà rẹ̀ pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ orun òyera wọn mọ́ wọn làwọn ṣe mọ́ zaidu ló ti sún zawajina kaha ó ti dìyàwó rẹ̀ a ti so igi rẹ̀ fún ìrẹ́ Muhammad ẹ̀rì kan ní arábìnrin ó wà nínú tó máa fi ń ṣe fàárí nínú ilé ànábì nígbà tóun àti àwọn obìnrin tí jọ jẹ́ yàrá ànábì kálukú máa ń ta wọn wọ́n lóbìnrin yà máa sọ pé ẹjẹ́ lẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ o tọ́ra àwọn bàbá yín ló fi ń fànà bí ọlọ́run ló fèmí fànà bí o ẹnìkan ò so igi mi láyé o gbólóhùn àti so igi rẹ̀ wá láti sánmà ní tẹ́nìkan ò ti jókòó rẹ̀ mọ́ mo kó wálé straight ni kálukú ọmọ wọn rẹ̀ ẹ gbogbo ẹ̀ lọ́fẹ́ràn ṣeṣere wọ́n nìkan nu òun náà sọ pé hmm, hmm, èyí á rí kù wọ́n so igi àwọn láti sánmà ní ẹ̀pẹ̀lẹ́ ta ló ń tọ̀hún nú yín tánàbí àti ẹmọ ń bẹ lábẹ́ aṣọ ìbora pàǹsẹ̀rí ọkọ àtìyàwó tí màlẹ́kà tún máa ń bá nàbí tí ọba jèmi tí ọ̀pọ̀ kan nu wọn lòun náà tún rí bẹ́ẹ̀ àbí ọlọ́run ọba lẹ́kẹ̀ ọlá ní ìgbà tí Zaid ti parí bùkátà rẹ̀ pẹ̀lú Zainab kìí ṣe pé anábẹ́ ọ̀lọ́sẹ̀ kìtìbà Zainab sẹ́rí abẹ́rẹ́ kò rórí pé wọ́n fẹ́ àbáyán àfẹ́yàwó ọmọ mi ọlọ́ọ̀ni zawaji nìka a ti ṣe nìka yìí rẹ̀ fún ọ ìmọ̀ òróró o ti parí ni o wọn ò bá dámọ̀ràn tẹ́lẹ̀ àṣẹ wá látọ̀dọ̀ ọlọ́run straight ni ó ti di ìyàwó ẹ̀ likai la yakuna alal mu'minina haju min azwaji adiyaihim ọlọ́run la ṣe léyìí nítorí àti ṣe ọ̀nà àbáyọ fáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin nípa pípè tí wọ́n mọ́ ń pe àwọn ọmọ kan mọ́ra wọn pé kọjọ́ tá a máa ń so obìnrin léwọ̀ obìnrin léwọ̀ ọmọ tó bá jẹ́ pé wọ́n kò bí ò ń pè lọ́mọ rẹ ni tó bá kọyàwó lẹ̀ ìgbàláyè ń bẹ fún ọkọ fẹ́ ibi tọ́lọ́wọ̀n bá fi ọ̀rọ̀ lójúdé ẹ má fẹ́ níbẹ̀ ohun tọ́lọ́wọ̀n bá fi ṣe ni ẹ̀rí páyà ló clear rẹ̀ aya 37 suratu al-Ahzab qala adadu min alil ilm wọ́n àìmọye àwọn olùmọ́sọ báyìí pé haula ila ayatu mubahamat wọ́n lè ra àwọn àyà yìí àwọn àyà tó rúyàn lójú bàjẹ́ ni ẹmọ wọn mọ́ sọ lẹ́ẹ̀kan nìyẹn mo fi ní tí wọ́n bá ní kíkálùkù da àyà yìí gbọ́yé à nǹkan wọnú rẹ̀ tí ó yí mọ́ yẹn lọ́wọ́ sọ pé wà hàlá ìlú halal kí ni wọ́n mọ̀ túmọ̀ sí lọ́dọ̀ tiẹ̀ náà ẹ̀ dáhùn ni ẹ̀tọ́ àbí ṣùgbọ́n ọlọ́run lò fún kí lọ́lọ́run lò fún bí ọmọ báwo ìbẹ́ ilẹ̀ ń kọ́ mi kéwú wà hàlá ìlú àbò náà alẹ́zínà mí nà sílábìkùn tẹ́ fi fún ara yín bí èèwọ̀ làwọn ìyàwó ọmọ yín jẹ́ fún yín lọ́lọ́run lò fún wọ́n ní àwọn àyà yìí mubahamat àwọn àyà tó jẹ́ pé ìrújú wà nù wọn ni ẹ gbọ́ngbà tí wọ́n wà mú lórí hàlá yẹn náà ti gbé wọ́n ní wàlẹ̀ aláìlú àbùnà ikùn bíi gbólóhùn aláìlú tọ́lọ́hún lò wọ umahatu nìsá ikùn ìyá ṣé nìsá ò ní wọ́n mọ̀ pé fa wọn ò pé sáwọ́jọ́ o ìyá àwọn obìnrin obìnrin wo gbogbo alagbọ yé pé nígbà àwọn olùmọ́tò asọ́nà pé ta lọ́lọ́run wí mẹ́ẹ̀ ìyá ìyàwó yín lọ́lọ́run wí wọn ni kultu alimamu ibn kasiri ni lọ́dọ̀ táwọn mana mubahamat ìtumọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí rújú bẹ́ẹ̀ ni pé ai ó túmọ̀ sí pé amat fil madkhuli biha wa ghayra madkhuli ṣẹgbọ́ ìyàwó ọmọ wa tọ́mọ wa ti so igi fún rí bọ́yọ̀ ọmọ wa bá aláṣepọ̀ o bọ́yọ̀ kọ̀ bá aláṣepọ̀ tún etúká o èèwọ̀ ni àbọ̀dọ̀ fẹ́ mọ́ ọ̀rọ̀ yìí ò nítumọ̀ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọrú rẹ̀ ń ṣẹlẹ̀ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọrú rẹ̀ ń ṣẹlẹ̀ ọmọ kan pé wọn bẹ spika o ìyá rẹ̀ pọ́ lọ́wọ́ ò ní kó bọ̀ sọ fẹ́ yẹmí ní abílérí bú ni wọ́n ní spika òsì wo lọ nítọ́ ara ní sáà ń gbọ́ pé èmi ò bẹ́ spíkà o wàláhì lè ṣe à ń bẹ́ spíkà o kí ló ṣẹlẹ̀ rí pẹ̀lẹ́ni tí dáàdì wa gbé wá lé yẹn àti déètì ara wa rí nígbà tó wọn àpólì àwọn déètì ara wọn rí bàbá rẹ̀ dẹ̀ fẹ́ fẹ́ rí ìyá wa ní tọ́bí bẹ́ spíkà yóò léwu ńlé só lè léyà ńlé àbí ó lè léyà ńlé náà ó lè léyà ńlé ṣùgbọ́n ẹ jẹ́ àsòdodo tí ó bá spíkà spíkà ó padà bẹ̀rẹ̀ ṣé wọ́n sọ pé kọ́mọ lọ́dọ̀ ìyàwó bàbá rẹ̀ ṣé bàbá gan tó bẹ̀ pé kí ló ń wá kí lọ́dọ̀ ìyàwó mi kí ni ó máa ṣẹlẹ̀ gbogbo ohun tọ́lọ́wọ́n bá bá sọ yìí kí mo wà ń bẹ̀ bọ́yọ̀ yìí àbí òyìí ọ̀